mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn òṣèré adẹ́rìn-pòṣónú àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá tuntun àlàó ọ̀jẹ̀ láti ọ̀dọ̀ gbajúmọ̀ akọrin fújìnì alhaji sule alao malaika ks1 àwọn bíi pasuma murphy afolabi bukola adéẹyọ mustapha ṣọlá ọlágbàdé kámílù kọ̀ǹpó bàbá alárìíyá gbẹ̀ngà adéyínká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n wà níbi ìfilọ́lẹ̀ náà tí gbogbo wọn ti ń fi ayọ̀ àti àtìlẹ́yìn wọn hàn fún àlàó súlè màláìkà lórí sinimá ọ̀hún tó gbé jáde tí wọ́n sì sọ wípé èèyàn tó nífẹ̀ẹ́ sí eré ṣíṣe gbà òun ni súlè àlàó màláìkà ẹ jẹ́ kí a wo díẹ̀ nínú ẹ̀. eré ṣeré eré gélé ló ń ṣe ẹlòmíì ṣeré eré kéré ló ń ṣe ẹlòmíín ṣe eré ọpọlọ ló ń ṣe eré ẹni eré tó bá dẹ̀ ti jẹ́ eré ọpọlọ ó máa ń ṣàǹfààní fẹ́yàn hmm. eré ni lápè mi ò ń ṣe lẹ́gùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Murphy Àfọlábí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ mú ọkàn gbajúmọ̀ òṣèré Kẹ́mi Àfọlábí le koko sí i bí ó ti fi àwòrán àwọn méjèèjì sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń gbàdúrà wípé kí Olódùmarè pàṣẹ àlàáfíà ní kíkún àti èyí tó péye sínú ayé Kẹ́mi Àfọlábí Murphy Àfọlábí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gbàdúrà fún Kẹ́mi Àfọlábí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń ṣe àmì tó le koko sí èdè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ orí ọ̀fẹ́ rẹ tó fún mi ó ní orin tó gba ẹnu ìlú mọ̀ọ́ká òṣèré Ibrahim Chatta kan bí ó ti fi àwọn àwòrán rẹ̀ eléyìí tó rẹwà sórí ìtàkùn ayélujára Instagram tó sì kọ àkọlé sí abẹ́ rẹ̀ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run tó fún òun léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn adáhùn sí ọ̀rọ̀ orí ayélujára tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ gbogbo bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ sí abẹ́ rẹ̀ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run tó fún àwọn pẹ̀lú ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àwọn tó ti wo fídíò mi ọkùnrin ti pé mílíọ̀nù méjì lórí ìtàkùn TikTok ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní òṣèrébìnrin ni Bíọ́lá Adébáyọ̀ bí ó ti ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò ọ̀hún sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ tó sì kọ wípé mílíọ̀nù méjì olùwòran ló ti wo fídíò yìí ó wá sọ pé tí òun ò ní tẹ́ńpẹ́lẹ́ mọ́ TikTok ju Instagram lọ báyìí ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. òun gbogbo fọ́ọ̀lẹ̀ ọlọ́run àti Bíọ́lá ọba nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré ọláìdé oyèdèjì ló ti ń fi ayọ̀ rẹ̀ hàn bí ó ti wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ limousine fún ìgbà àkọ́kọ́ láyé rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ẹni tó fún láǹfààní láti wọnú ọkọ̀ náà gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ní ilẹ̀ yìí tó sì fi òkè òkun ilẹ̀ Jámánì ṣe bùgbé ní láìdé oyèdèjì tó sì ń sọ lórí ìtàkùn ayélujára náà wípé àkọ́kọ́ rèé tóun yóò kọ́kọ́ wọ ọkọ̀ limousine ní ilé ayé òun ẹ ká wo bí ó ti ń fi ayọ̀ rẹ̀ hàn. see for the very first time in my life i'm going to enter a limousine a pink one for that matter Me, wọ limousine rí láyé mi i can't lie you Desewa ló gbé mi wọnú limousine Desewa come here come here bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ Desewa I can't forget this orange you do for me in my life. Well, na she use her money to rent a eh, limousine o. If you broke na your bill ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lùmọ̀ọ́ká olórin gàlàlà dàdí ṣókì ló ti ń bu ẹnu àtẹ́ lu àwọn agúnbàjẹ́ tí ò lódó tó jẹ́ wípé ẹnu lódó wọn wípé àwọn afi ẹnu bá ti nìyàn jẹ́ abanilórúkọ jẹ́ kò lè rí ohun rere kankan ṣe tó sì ń yọ ṣùtètè sí wọn lórí ayélujára rẹ̀ dàdí ṣókì ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa yọ ṣùtì ètè sí gbogbo àwọn tó jẹ́ wípé abatẹnijẹ́ àti abanilórúkọ jẹ́ gbà níṣẹ́ tí wọ́n yàn lá láàyò ẹ jẹ́ kí a wo bí ó ti fi èyí hàn. you think say because another person blackmail person get money your own go work. he can blackmailer ooh ooh ooh your group gị na ndị fail fail shame. Somebody take and collect money. He said, this go take and collect money. Nta nta nta. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ọ̀kan pàtàkì nínú àwọn olórin ẹ̀mí tó sì tún fi orílẹ̀-èdè Ivory Coast ṣe ibùgbé Ilésànmí Ọlámojù. Eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ọlọ́run tó sọ ẹrú dọba. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kíkó ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Eléyìí tí òun pẹ̀lú fi sórí ìtàkùn ayélujára láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wípé òun kò lérò pé òun yóò dé ọjọ́ òní látàrí àìsàn àìsàn eléyìí tí ó kọlu òun nígbà tí òun wà ní májèsín ṣùgbọ́n tí olódùmarè lo ìyá bàbá òun láti gba ìwé ikú náà lọ́wọ́ òun nígbà náà ló fi jẹ́ wípé ó tó ọdún mẹ́rìnlá gbáko kí òun tó mọ ìyá tó bí òun sáyé léyìí tó ń fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti ìdùnnú rẹ̀ hàn lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí àjá àbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí Orísun pẹ̀lú sọ wípé ẹ ayẹyẹ orí kádùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn ìlúmọ̀ọ́ká ọ̀dọ́mọdébìnrin Glorious Twins ló ti ń fi ìtàkùn ayélujára wọn gba àwọn olólùfẹ́ wọn ní ìmọ̀ràn bí òní ti jẹ́ ọjọ́ ajé láti má gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ìbáṣe ọ̀rẹ́ tàbí alábàágbé kankan àwọn ọmọ wọ̀nyí pẹ̀lú ìyá wọn ni wọ́n ṣe fọ́nrán fídíò láti gba àwọn olólùfẹ́ wọn ní ìmọ̀ràn ẹ jẹ́ kí a wo bí ó ti lọ. ayé ò fẹ́ o ènìyàn ò fẹ́ ayé ò máa fẹ́ o ènìyàn ò fẹ́ ènìyàn ò fẹ́ ká gbẹ́rù dórí orí ẹni ní bá ní gbé ayé ò fẹ́ ká rẹ̀rù ká sọ orí ẹni náà ní yọ ni. ayé ò fẹ́ o ènìyàn ò fẹ́ ayé ò máa fẹ́ o ènìyàn ò fẹ́ ènìyàn ò fẹ́ ká gbẹ́rù dórí orí ẹni ní bá ní gbé ayé ò fẹ́ ká rẹ̀rù ká sọ. orí ẹni náà níyọ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì zazu mr z tí í ṣe ìlú mọ̀ọ́ká olórin portable òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kó tó di wípé o máa ṣubú sínú ìfẹ́ tàbí o máa nífẹ̀ẹ́ èèyàn kan lọ títí rí i dájú wípé o kọ́kọ́ lówó lọ́wọ́ nítorí pé ẹni tó bá lówó lọ́wọ́ ó ní ìfẹ́ ń wá kiri zazu ìyẹn ọlálọ́mí mr portable ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń po orin rẹ̀ tuntun kan pọ̀ tó sì sọ wípé èyí ni kí àwọn ènìyàn máa retí ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán fídíò ọ̀hún ọ̀hún. Thank you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọkọ̀ kora obìnrin ìyẹn Justin Dean ló ti wá sórí ìtàkùn ayélujára láti wá ṣe àtúnṣe sí ọ̀rọ̀ eléyìí tí ó fi kan ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí àbùkù lásìkò awuyewuye tó ń bẹ láàrin wọn wípé ìyàwó ọ̀hún jẹ́ onínàbì àti ẹni tí ojú rẹ̀ kò gbébì kan ṣùgbọ́n ní báyìí ó ti padà wá sórí ìtàkùn ayélujára láti wá tọrọ àforíjì ó sì tún ọ̀rọ̀ ọ̀hún ṣe wípé ìyàwó òun jẹ́ ẹni tí ojú rẹ̀ kò gbébì kan lásìkò tí àwọn sì wà lójú ọ̀nà tí wọn ò tí ì fẹ́ra wọn sílé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 Nàìjíríà hàn kedere nítorí náà nínú gbogbo ìlàkọjá tẹ a bá ń là kọjá ẹ jẹ́ ká mú sùúrù bó pẹ́ títí ohun tó le yóò dẹ̀rọ̀ àjùwà ṣe ṣògo rẹnìkejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.